àwọn ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gba ẹ̀kọ́ àti ìbáwí. àwọn ìránṣẹ́ ọlọ́run ní láti dúró ṣinṣin nípa títúmọ̀ bíbélì wọ́n ní láti sọ ojú abẹ níkó kí wọ́n sì sọ òtítọ́ láti orí pẹpẹ bóyá ó rọrùn tàbí kò rọrùn. àwọn ìránṣẹ́ ọlọ́run ní láti sọ òtítọ́ kí àwọn ènìyàn lè mọ ohun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn. ọlọ́run jẹ́ kí ó yé wòlíì ìsíkẹ́ẹ̀lì ewu ńlá tí ó wà lórí rẹ̀ bí ó bá kọ̀ láti sọ òtítọ́ ọkàn ọlọ́run bí ó ti yẹ ọlọ́run ṣe ìkìlọ̀ fún ezekiel wípé ọmọ ènìyàn mo ti fi ìwọ ṣe olùṣọ́ fún ilẹ̀ israẹli nítorí náà gbọ́rọ̀ ẹnu mi kí o sì kìlọ̀ fún wọn láti ọ̀dọ̀ mi wá nígbà tí èmi wí fún ènìyàn búburú pé ìwọ ó tí ìwọ kò sì kìlọ̀ fún tí ìwọ kò sì sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú náà yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ni èmi ó béèrè ní ọwọ́ rẹ ṣùgbọ́n bí ìwọ bá kìlọ̀ fún ènìyàn búburú tí kò sì kúrò nínú búburú rẹ̀ tí kò yí padà kúrò nínú ọ̀nà búburú rẹ̀ yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọrùn rẹ̀ mọ́ ẹ̀wẹ̀ nígbà tí olódodo bá yí padà kúrò nínú òdodo rẹ̀ tí ó sì dá ẹ̀ṣẹ̀ tí mo sì fi ohun ìdìgbòlù síwájú rẹ̀ yóò kú nítorí tí ìwọ kò kìlọ̀ fún un yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ a kì yóò rántí òdodo rẹ̀ tí ó ti ṣe ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ní ẹ̀mí ò béèrè ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n bí ìwọ bá kìlọ̀ fún olódodo kí olódodo kí ó má ṣe dẹ́ṣẹ̀ tí òun kò sì ṣe yóò yè ní tòótọ́ nítorí a ti kìlọ̀ fún un ọrùn rẹ̀ sì mọ́ Èzíkíẹ́lì orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún títí dé kọkànlélógún ẹ̀kọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run jẹ́ ohun èlò iyebíye kò sì fẹ́ ohunkóhun ju kí wọ́n ní ìkóra ẹni ní ìjánu lọ àwọn ìránṣẹ́ rẹ̀ ní láti san padà nípa sísọ èrò ọkàn rẹ̀ fún àwọn ènìyàn kí wọ́n má ṣe ṣubú ìránṣẹ́ ọlọ́run kò yẹ láti sin ọlọ́run bó bá ṣe wù wọ́n ṣùgbọ́n ní gbogbo ìgbà wọ́n ní láti tẹ́ ẹ lọ́rùn ọ̀la ń dúró de ìránṣẹ́ tí ó bá ṣe iṣẹ́ rere dáradára ìjìyà sì ń bẹ fún ìránṣẹ́ tí ó bá kùnà nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sí olúwa rẹ̀ níwọ̀n bí ẹlẹ́dàá ṣe ń retí ìránṣẹ́ kí ó wá jẹ́ aṣojú rẹ̀ wọn kò gbọ́dọ̀ fi falẹ̀ láti ṣe ojúṣe wọn ní ṣíṣe èyí ìbínú ọlọ́run yóò kúrò lórí wọn ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí yóò jẹ́ tiwọn ẹ kú oríire fún àwọn ìránṣẹ́ tí ó ń fi òtítọ́ sí ọlọ́run nítorí wọn ó gba ẹ̀san wọn ní ayé àti ní ọ̀run àdúrà ọlọ́run olùfẹ́ jọ̀wọ́ ṣe mí ní olótìtọ́ ìránṣẹ́ tí yóò fi tọkàntọkàn sìn ọ́ jẹ́ kí n di ọ̀rọ̀ rẹ mú kí n máa sìn ọ́ pẹ̀lú gbogbo ọkàn mi fún mi ní okun láti lè máa sọ òtítọ́ ní gbogbo ìgbà bóyá ó rọrùn tàbí kò rọrùn jẹ́ kí ọ̀rọ̀ mi àti ìṣesí mi kí ó máa gbógo rẹ ga kí ó wu àwọn ènìyàn láti sìn ọ́ jọ̀wọ́ fún mi ní ìfàmìlóyún ọ̀tọ̀run kí èmi lè sìn ọ́ ní òtítọ́ títí dé òpin bákan náà mo gbàdúrà fún gbogbo ìránṣẹ́ rẹ ní gbogbo àgbáyé fún wọn ní agbára kí wọ́n lè sìn ọ́ tọkàntọkàn jẹ́ kí wọ́n gbé ìgbé ayé aláwòkọ́ṣe kí orúkọ rẹ di yíyìn lógo láàrin àwọn ènìyàn wọn ní orúkọ Jésù Kristi ni mo béèrè 阿弥。